Quran chapter 4, Suratul Nisa, bayan ka biya ya 147 wá sísàlẹ̀. Innal munafiqina fi darkil asfali minan nar. Ọlọ́run lẹ́ra àwọn munafiki yẹn, underground iná làwọn wà. Àwọn alladhina kafaru wal mushrikina dá ń sọ ní òkè rẹ̀ làwọn wà. Tàbí ẹ̀bùrú jù náà méjèèjì, ẹni tí wọ́n fi sí ọ̀gbùn ọ̀gbùn lọ́hùn, àtẹni tó wà ní òkè. Ilé burúkú gbogbo wọn, ṣùgbọ́n nítorí ẹ̀bùrú jù ẹni tó wà ń sálẹ̀ olùjásílẹ̀ ní bá jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ wà fẹ́rẹ́ fẹ́rẹ́ kíẹ̀fù ariwo wọn láàrin wa rẹpẹtẹ o àwọn tí wọ́n wà lọ́gbọ̀n náà yẹn pé èèyàn lè jẹ́ mùnáfíkí àbí kó jẹ́ mùsùlùmí ẹ yóò kílé mùsùlámù níta but nísàlẹ̀ tí ó antagonize islam ní yóò mọ̀ sí ẹsẹ̀ kan ní inú islam ẹsẹ̀ kan lọ́hùn ní ọ̀dọ̀ àwọn atiláwí àwọn mùsẹ̀lẹ́sẹ̀ bí iná báyìí náà rà lè ka òjẹ́lé òrùjẹ́lé rà láìláhàhùlá ìwọlá ìlàhàhùlá sílé ìnìkápè ní tọba dálẹ̀ fẹ́ bá wọn mọ́ṣáláṣí náà tọba tó dálẹ̀ bá wọn láàrin wọn ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ ìdí rẹ̀ rẹ̀ ọ̀pọ̀ lù tì yín náà kí lọ́fẹ́ máa sọ fún mi ó lè lu wọn wà mọ́ta wọ́n pọ̀ mọ̀dínà níjọ́ ní òkè ṣe ní àsìkò yìí o wọ́n bẹ níbẹ̀ wọ́n bẹ mẹ́bí sínú orúkọ sáwùjọ bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ní rírú wa mọ́ nínú wọn ni ó sì wà lẹ́ni tí ó dúró déédéé sakala jọ́ sakala èwo ni sakala tó ń bá irú wọn pọ̀ láàrin wa yìí irú wọn sì pọ̀ láàrin àwọn afáàlẹ̀ Yorùbá dáadáa dáadáa mo ti ń sọ yìí àwọn ètò ìyọnú ọ̀kẹ́ ìfèrí ni wọ́n máa wá ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ní burúkú tí wọ́n mọ̀ wọ́n sì wọ́n rẹ̀ ní sọ fún wọn ni lẹ́nu pé bá tó sọ fún wọn tó dojú kọ wọ́n ni wọ́n ni ẹ̀bá ń sáfù ẹ̀ níwèé kápàdé nǹkan máa ṣe ọjọ́ ẹ mọ̀ fojú òdodo tí kùránì gbé wá tàbí sí ànábì gbé wá ẹ mọ̀ fojú ẹ̀ tó rẹ̀ lórúkọ pé ẹ fẹ́ rí yọnú ẹ̀ kèfèrí ẹ tún orí ara yín jẹ ẹ jẹ parapara yà kò sí lè yẹ yín jù wá lọ láyé tàjọ mẹ́mẹ́ yìí bí yìí bá gbẹ̀yìn ọ̀rọ̀ tiwa ẹ̀yìn ọ̀padà tẹ́ gbẹ̀yìn ọ̀nà méjì lẹ́ni fẹ́ gbẹ̀yìn ni àmọ́ yín dáadáa dáadáa ìdókòkò ní ká mọ mẹ́ṣọ̀ ọkọ̀ yìí ṣùgbọ́n àwà ní camp. kan àwà ní píríọ̀dù kan níjọ́ òun kọ yín dùn mention ó dà nílẹ̀ Yorùbá ìgbà òun kọ yín dùn mention mo ń sọ̀rọ̀ bí fifty years ago sẹ́yìn ọ́ àbí tójú bẹ́ẹ̀ lọ ni yóò sì pé ẹnìkan gbé ẹnìkan lọ kóòtù lórí pé wọ́n sọ̀rọ̀ pé ẹnìkan ṣe kíní kan but nísìn wọ́n dákọ̀ wọn wò ọ́ ni mo ní sáré sáfù ẹ̀ lẹ́tà ara wọn táwọn wí nù á <laughs> ní ẹja wọn pàdé kóòtù máa ṣe nígbà díẹ̀ náà múra sí ah táwa mọ̀ yẹn ni ẹ̀yìn ti gbàgbé tó wá sọ Quran chapter two Suratul Baqarah àyà one hundred and twenty ọlọ́ni lantẹ́rẹ̀bẹ̀ ọ̀rọ̀ ankal yahudu wala nasara hatta tattabi'a millatahum bẹ́bá bẹ́ẹ̀ ṣe kèfèrí ẹ̀yà lọ ẹ̀yà lọ wallahi one million rú yín bẹ́bá ya wọ́n ṣe lóru orúkọ̀ dúró <laughs> tàbí bí sí Yorùbá wọ́n sọkún sọkún tàbọ̀rọ̀ sọkún òkú ráríwò tí wọ́n ń pa bí ẹkún làwárí sí ìròyìn ní ọmọ bẹ́ńlẹ̀ tó yà ń gbé lásìkò wọ́n ní gbé lásìkò ìlú bá ti léṣe pẹ̀lẹ́sẹ̀ ní wọ́n gbogbo mọ́nì ẹ̀sìn wọn ẹkú mọ́ra ẹmọ̀ sí o aláraláwọ̀ òrùn ẹ ló kú ọkọ̀ ẹ̀sìn ìlọ́wọ́n pé bá búwáyà ló ń bá fẹ́ tóró mọ́ àbí yóò sọ̀kalẹ̀ lórí fẹ́ milangri yóò bẹ́ sọ́sà ẹ̀ tètè ṣe ń tẹ́sí ẹ̀yẹ bá rí transformer kẹ́ bí mọ́ ṣùgbọ́n tó wáyé pé ní ìsìláàmù yìí ni ọ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ tí ń gbà ànábì wá bẹ̀rẹ̀ population lórí ló ṣáájú pẹ̀lú ànábì tó máa ṣì wọn ni bóyá wọn wọ two thousand millions land something ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni o yóò tó máa lọ sí yóò máa lọ sí ṣé wàá owó dáàbì máa lọ olùwòsè fáwà àlàáfíà dáàbì máa lọ olùwòsè fáwà ẹ̀ka ara bá fi ṣiṣẹ́ ọlọ́run ní gbé níbù tọkọtaya tọmọ tìrantìran bá sì tún máa lọ nìyẹn dandan ṣẹlẹ̀ lọ́wọ́ ẹkùn ti yínú ìdọ́lọ́ lẹ́yìn wá sí láyé ti ilẹ̀ ìṣe nù ìdáwà náà wá sí láńṣe yìí ìnàṣà àyàpọ̀ láṣàtà olùwàlélọ́n tẹ́lẹ̀ wọn kẹ́lẹ̀ yahudu wọn lọ́nà sọ̀rọ̀ hátà tẹ́tẹ́ bí àmì lẹ́tà hàn àwọn yahudi sọ̀rọ̀ tẹ̀ ń wáyọ̀ ní wọn tẹ́jẹ́ kébèrè ní olùwàlẹ́ condition kan tẹ́bílé rí ọ̀nà wọn náà ní gẹ́ dàbí wọn ní ẹbí kèfèrí pọ́nbélé kámọ̀ yìí máa ń kéfè òun ni ọ̀nà wọn tẹ́ ń wá tẹ́ ma mú lẹ́sí àwọn ọmọkọ̀ dasọ́tò hadadin wọ́n máa wọ́n lè mọ́ ti mílọ̀ dín níbi dọ̀rúra àwọn nǹkan tẹ́sẹ̀ fẹsẹ̀ múlẹ̀ wọ́n wáyọ̀ ní àwọn kèfèrí mi ẹ̀ ní rí pápátá ló fẹ́ fi yọ olúwa ní fẹ́ bá fẹ́ rí ìyọnu wọn ẹ̀ dàbí wọn ni fẹ́ báyìí ti dàbí wọn ẹ̀ẹ́kẹ́ tó kúrò láyé lẹ́yìn náà ti dájọ́ ọ̀nà fúnra yín kí lábá lè fi gbogbo atótónu yìí jàmá òun náà lè katígórí ẹ̀ṣẹ̀ tó máa ń sọ ẹ̀dá di ọmọ náà